أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم آمنت بالله العظيم وكفرت بالجبت والطاغوت واستمسكت بالعروة الأفقى لا انفصام لها والله سميع عليم بسم الله الرحمن الرحيم والصلاة والسلام على رسول الله الكريم سيدنا وحبيبنا محمد صلوات ربي وسلامه عليه وعلى آله وأصحابه أجمعين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم فألهمنا الصواب وجنبنا الأخطاء بما بفضلك وكرمك يا ذا الجود والكرم والإحسان والمن رب اشرح لي صدري ويسر لي أمري وهل عقدة من لساني يفقه قولي ست الله مسبول علينا وعين الله ناظرة إلينا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 مجيد آمين أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الله أكبر يا أيها الذين آمنوا إن تتقوا الله يجعل لكم فرقانا ويكفر عنكم سيئاتكم ويغفر لكم والله ذو الفضل العظيم أعوذ بالله الشيطان بسم الله الرحمن الرحيم يا أيها mori sallallahu alaihi wasallam do mori re we se ye nka bi ara na ye keke yai ati je ni ma o iza mere bi ni o do mori ni do re ba si ehun re ha na do do se he ya ayyuhal ladina amanu ọmọdé kan náà إن تتقوا الله يجعل لكم فرقانا ويكفر عنكم سجآتكم ويغفر لكم والله ذو الفضل العظيم إن تتقوا الله أمري يا وهيان يا وهيان أمري يجعل لكم فرقانا أمري دون dɔɔni mɛɛ furukɔɔna ìbénu rɛ furukɔɔna ètò e wɛyi furukɔɔna ɔyi anami anami hayi n'aka ne zɛ zɔn rire tse ɔyi anami hayi n'akaka ne zɛ zɛ ɔnuro dibi ntɔsakuru lɔɔ kɛyɛ nyɛ ŋun يجعل لكم فرقانا أمريكا وانا شو ذي وانا شو ذي دعنا ميكري إيه يوتوري ويكفر عنكم سيئاتكم dọ́nà mi kí ẹ o tu rẹ du wéere rẹ eré ẹ kọ ẹ̀rọ dọ́nà mi rọ̀rì dẹ́ ọ ebebe ẹni rẹ ahẹ́kọ́ náà nà do ya má bọ̀rọ̀ kásí mi rẹ ya do mori do so do shode zo to so kai ibi wa wata wala shoka na kozi umuri on wata we sinan unya wa umuri ya juwa mo so muri wa no umuri on ko kwa se do ka ana dire no muri se to we nurul basira eto we on rivenu re ono nyon sinyi inire ana ha ba bia وما هي فرقان فرقان أنا نان أولا هناك كا إنجي أتوراري دي إنجي لونيريو دام قرآن ريريو بيكي قرآن أبا أبا نازيريو إني جنو مريا كاكاين تبارك الذي نزل الفرقان على عبده ليكون للعالمين نذيرا ونبغو مري الذي نزل الفرقان على عبده أمري نتي فرقان يتياري أنا نبى محمد صلى الله عليه وسلم فرقان نمري أكايد أو القرآن إسمع مهاينا كني إذا إذا أنريتي إسمع مهاينا كني أو إذا أنرحمي إسمع مهاينا كني أبي بوني هنا قرآن إن تتقوا الله يجعل لكم فرقانا ويكفر عنكم سيئاتكم ويغفر لكم والله ذو الفضل العظيم ومريك يا من من فرقانا نمان نعم. إتو ينا نمان سمعت داني مي أبنا منايا ويكفر عنكم سيئاتكم omoriki ivyo ni yahari don nyina kana kwobe don ko wuro de yi wa na gafir lakum ogama na omori omi ona ko kana kwobe wa ya gafir lakum don no rasu yare don me babinan wallahu omori o o muri na wa gatu ine ine ine no banya ni ina ma matoro me no banya ni amen wa ya يمكر alladhina الذين liyuthbituka aw يقتلوك أو يخرجوك ويمكرون ويمكرون والله خير الماكرين أمري كنت أمري أمري أهلانتان ما يتمعي تمعي نورم ما يتمعي يلا إذ يمكر بك الذين كفروا imijọ ní káàkiri mi ní ìjẹ̀ndùkọ́lá mi ní imijọ ní ẹ̀yà mi tó dìbì rẹ̀ ọ́ ẹ̀yà e mi tó dìbì rẹ̀ ọ́ ẹ̀yà e e, plot lìyíkùbì túkà inikisọ́bìkẹ́ bí ewé ewu jẹ́ ẹ̀ka béèrè eré ọmọ mẹ́ẹ̀ spọ́tù tó rí. sọ́kọ́ ọ̀rọ̀ àdéhùn eji kabiri maka nne eji ni nyima so ya ayi asaabe onto muri ebebe enene ehu ne pa ananyo katare de tan ni obabawo onto muri ke nemi hijira ijo jọntọ́ mọ̀ríwìrẹ̀ ka eti madina orí èròrà yìí azírẹ́mọ́n ọ̀yọ́rọ̀ ẹ̀rọ ọ̀dọ́ ẹ̀mọ̀ hẹ̀kẹ́ mẹ́rẹ̀ nwọ́rọ̀ ẹ̀rọ tọ́lọ́nà kata báyẹn ọmọ ahọ́ ní paná kata rẹ̀ jọntọ́ mọ̀rí kọ̀ọ̀rọ̀ kú yìí ní hijira dọ́ọ̀bà ní hijira Bi abubakar jẹ́njẹ́ sọ́dọ̀ ni tó ń tó mọ̀rí kọ́lá mi ọ̀ndà àbánáwá ẹ̀rọ mi hijira ọ̀rẹ́ mi hijira ń tó kò ní sùúrù kẹ́ẹ̀rẹ́ omori bá aṣọ ọmọ hùwà ẹ̀rọ rí mi hijira ọmọ kókó ma ní wọ́tà ẹ̀ èyí ọrọ wa abẹ nana sẹ ẹsẹ ntọ ọmọ yìí ọrọ wa ni piti ẹbẹ nana kumi ọrọ nana aka azazu ẹrẹ akọrọ na madina ẹrẹ awuruba hizọ dẹnu bọrẹ bi tu awa wo bẹẹ ka yẹ e. ani madina ọrọ adọ wa nyehi ẹnìrẹ wa mẹẹ bí jùlọ ọba ha. mi. They are meeting. Meeting na na na de kini daru a Abire kumukume na haba anyi kanema kanne ese mukoro me. Ini daru nadwa na ya na mi meeting na ni. Then hini daru

abemeka n'isho leere ka eneze eyo zonono leere aho se kama nante ya sheikh eno vike ewu agubika mitino na vanye hwaze ne ni tohim vanye hwaze ne ni nyindere ye e ene akole ka bobo ye ene ubavi lọkọlọkọ nyara ahụrụ tinajit anya tana ima de akụbeti maka ọmọ ọwọ́sá ọ̀nà mítì náà ká eyọ ihe àbá jẹ́ ní dọ́nìka jẹ́wọ́ náà ó bá hùdà wọn ní obi sábọ̀ ọrùn olóòdò náà náà ọrẹ́ yàn náà só gbẹ́ òun nínú bọ́. ìjẹ́rẹ̀ ẹ̀ka ẹ̀ ọ̀bọ̀ pọ́ọ̀lù ní èrí hẹ́ àǹkà ẹ̀bọ̀rẹ́ náà ń dọ̀bàrẹ́ mi. ìsúnájú tó mọ̀ nínú. ẹ̀sẹ̀ àfẹ́ ẹ̀ kàrẹ́ ọ̀nípọ̀ pàkàyè ẹ̀rẹ̀ ní muhammad dẹ̀nà ẹ̀sọ́ tí yàrá nyara dẹ̀nà ẹ̀sọ́ chẹ́kẹ́chẹ́kẹ́ tí yàrá nyara èkí ìlú akókó yà afọ́kùtọ̀ ẹ̀pọ̀ kí náà jẹ́ da shaitan daka era no se van era ro amo enye ro ino so la ilaha illa allah era me shaitan no wa o ya se bere me kare en la shaitan uh, ya se ani mitini ayanan physical asana na ya ko kubire waswasa ali e kubire ke nire nwala mm ọmọ what i was there present physically present slotun tó mú ní oké ẹwẹ̀rẹ̀ ẹwẹ̀rẹ̀ òsè láàmì ọ̀nà ẹ̀yẹ̀rẹ̀ ìnọ́sàn ẹ̀hùn náà ó dáájú láàmà àǹkàwá yẹ nìkẹyẹ azan ọ̀rẹ́ pan ọ̀rẹ́ azẹ́rẹ́ man àǹkàwá yẹ kẹfà azẹ́dẹ́ ẹ̀bùrẹ́bù dẹ̀ tọ́jú nẹ́tọ̀ yẹ wọ́n kẹ́ àtọ́jú náà

ɛna agwagwara ka anọ na anka wayiri na nnene hi na eyi nira ɛka wee ọ nọ n'ebe ọla ee ekoroto pụrụ na e. ọ na-anụ ọkụ ada edebe kwere ma wee kaba akwụrụ kwuru eturu dọdụ ọnụ gwara abuja abu hakan islam ọyọ abụ jahal adanayẹ kevin ni ahịa abụ hakam adanayẹ bí islam wọn ahẹ abu jahal adanayẹ láti ọjọ́ mọ̀ nínú dábù jahal ká ya abụ hakam. ọ̀ka ìrẹ́rọ náà lè dọ́kẹ́rẹ́ náà lè káyé ẹnì ṣojú ọmọọmọha hóun ní rẹsúrẹsúrẹsú ojú ọmọ nyọ́nyára nyọ́nyára hóun ní rẹsúrẹsú ní rẹsúrẹsú náà dé kí ní panayó kẹtẹ ní tèjú ọmọọmọ náà hóra nù. bẹ́ẹ̀ dẹ́nà ṣótìrì wà wọ̀ dàbẹ́ nà gúrí mìíràn wa wọn na kọ́ ma bá ọmọ ẹni kàá ma bá ọmọ bẹ́ẹ̀ vuwo ní okú ẹ̀hún pọ̀npọ̀n yẹn dẹ̀ wọ́ tẹ̀tẹ̀ báà nyà mi dọ̀ gẹ̀rẹ́ yìí náà bẹ̀rẹ̀ sí di di bámu abdulmana epi hashi ẹnu kọ ẹtẹ gáà bí kúrẹ́ṣì ka ni de kisa kunyawo kake na vika esu ti di yan ransom awa la ahite e e na esu de iko na eni si wa dana nya wọrọ dana nya wa fi ẹnu wa bẹsẹ ita nika ẹ kunya dọ o ọba bi ma lọrọ alo yi ẹ ọma yẹ kẹ ẹ wà á kó pa dọ sọmọ ẹ nya dọ sọmọ kunyawo mi ẹ na ẹ nílò dọ fún sọ de kisa mi jẹ tó bẹ́ẹ̀ ni màá kàwé bẹ́ẹ̀ àti ẹ̀wọ̀n ọ̀nà nípa yìí bọ́n wọn nẹ́fẹ́ nínú àbọ̀n wọn nẹ́fẹ́ bá kàrẹ́ ẹ̀ka òmùrí yìí muhammad ọ̀rẹ́ yẹn wọn dọ̀rẹ́ kàá yóò bó rẹ̀. lọ́mọdé yìí ló tẹ ẹsẹ̀ ní ọ̀nà nípa yìí á fẹ́ rú kọ́lá fún àwùjọ́rò mi ìnáwó àmì mọ́ ìhà fi ṣòro.

mitina azɔtɛkɛ nɛ mɛlɛkɛ gbilo tiɛte yi ntɔ mori yan mi minute of the meeting ni mɛlɛkɛ gbilo dɔ ma ne present ni ntɔ mori yi minute ɛɛ sɔba tɛrɛ minute la minute a bɛɛ mɛmɛ kaa mɛlɛkɛ gbilo dɔ bi tiɛtɛ dɔ dan n'o dan ni ntɔ mori yi omori kama kaa o inira hɔ agye ne israel faama asosɔ yi laagye. sila tuntum yi. nantum nsɛmsɛmam dɔfo kɔɛtɛ ina ɔdo gangan dɛn dɛ bubakar rabi allah. ìjẹ́ bàkà yìí lè kó omi tọ́ ni iná ọ̀dọ̀ gangan yìí. ọmọ yìí rèké ndọ́ka aláàyèrè ẹ̀ nánà àgókè ẹ̀bùn mọ́ nínú tó múrí sí ibi ètò ìní kọ̀ ọ̀dẹ́ ẹ̀mẹ́mẹ́ àbídọ́ ọdẹ olùgbà ọmọ ṣọ́ọ̀bù bẹ̀rẹ̀ nígbà nílẹ̀ na ẹ̀bùn náà hùwà sí ẹ̀bùn náà aláàyè sẹ́mẹ́ tó mú sọ̀lọ̀ sọ́lám nínú tó aisha abime hida wa mme kwa kwa kwa ta hada na wakare da bu bakar ka izien izi ira ibi izien izien ena ira na tuntu muri tuntu muri aka nka omuri ora moda nko na ono mi hijira ka mi ya bu aisha ma ọkọ ma bẹrẹ náà bẹ ọkọ ka ihu ní ìmọ̀ òzòrìrì ẹ̀ kọ́ náà ìyọ́nà bí rẹ̀ ka yẹ àṣẹ ìkọ̀dọ̀ àjòrìrì iná na ma nkwa azụ aka ma nọrọ eke wo mori isi ya ni eke ọrẹ wo mori imekọ na ememe hijira na na ntinye ankụma na atụtụ anyị ọmọrọ nyara anaghị abdullahi Ibnu arkat ezenyiki ibn arkat ọrịn e dezenyiki ibn ureikot ọrịn e ozi ureikot dezenyike ozi arkat kafiri ọ na-ebi ama ọzọ ọ bụ ime ka oyozi na ụkọrọkọrọ na nwekọrọ ọyẹ tẹ dọnà abubakar dẹ mẹtu ọyà wà àtọ ìrì ewìrì ọsọ nìyẹn ọyà wà àtọ àtọ kẹnẹ dọkọ ìrànkúmá nà ẹyẹ bá dọkọ ọyà ìjọ ntọ wúrira nà ẹhà yìrẹ yẹ abubakar dọkà ayọkà ọbẹrẹ mẹkọ yẹ obi tọ ní ní gari fáwọn àti

ɛzina ŋun pɛ hã ankula ma ɔsiri ne ka bɛna ɔrɔ na mbɔnira a yɛpɛ hɔ na ɔtete bɛka nka ɔbɛrɛ mɛkɔ ɛta ɔkora nkomo na ebi twɛm ɛna ne ma tɔ awokora nkomo asɔrɔ a ɛɛ ne ma ŋun tɔ ɛbi wa nkomo ya ana yɛ kɛlɛ nkomo na ŋun tɔ ya ɔna wa nuwɔle ɔkɔ na fɛ dan. ama dɔn yɛ kɛ dɔn ma yɛ zɔn ti tɛn bɛɛ k'a kɔ ɔbɛn mɛ ko yɛ tan dɔw bi tɛmɛ inú tɛ hɔn. amir anabonu fɔhayira onubodi bi abubakar bɛ akwata abubakar abubakar dɔw bakari kaayɔn dɔw yɛn abdullahi bin abubakar dɔw kaayɔn yɛn kaayɔn. ọ̀yá ọ̀yí ní ọ̀yá tí mọ́kà iná ọ̀dọ̀dọ̀ ọ̀rẹ́ ẹ̀zẹ̀ẹ̀zẹ̀ ìtẹ́níkà bí náà orúwò ó sì tù lọ́ọ̀bínú tẹ́bọ̀nà lọ́ọ̀bá kúrò dáàmà yí kí yọ́ ni lọ́rẹ́kọ̀ọ́dọ́ bàbá mọ́kọ̀ fòhẹ́rọ ní ẹ̀yọ́ ámẹ́rẹ́ náà bọ́sí fòhẹ́rọ náà bọ́sí dánù lọ́ọ̀ ní na inorura de yi ava ni de fo hera dɔ koso pa Ozenaze bɔ ɛ eh, o oze neze agogo ɛ eh, ipa hɔ nini asanu tue sani asanu kɔfa nini dɔ koso pa jo dɔ bɔ de ɛkoko nipa ipa hɔ nini kure dɔ ɔlɛ na ɔlɛ kɔ lọ́tún tó ń bí mi. donto mori ọ̀nà bá kìdẹ́ ma rá mi tọ́nà ní tẹ́tẹ́n donto mori dọ́là àwọn ní ọ̀fẹ́rẹ́ ṣe igẹ́ mọ́nà sí na iná ràhọ́ ìràhọ́ ẹ̀ àjínẹ́ donto mori ẹ̀rẹ́ ìkàyẹ ali ka ọmọ àṣọ ìrẹsọ bẹ́ẹ̀ ìrẹsọ àhọ́ na àjínì ni o dọ́ọ̀sí ìtọ́nà ní ní green àtẹ̀rẹ́rẹ́ ọ̀dà smartphone tó mú yìí dánàbà muhammad sallallahu ìràwọ́sí túkẹ̀ẹ́nẹ̀ ìrẹ̀lẹ́lẹ̀ ẹ̀rẹ́ nẹ́nẹ́ kẹ́hìrì yóò tó mú yìí àná ẹ̀nẹ́ kẹ́hìrì yóò tó mú yìí àná ìdóńdó kí abu jahal dabu jahal lọ́nà ẹ̀nà kanáà nẹ́ni dábàá tì bá ده فاتي ظاهر لا كاي وان كاي لا يفوتنكم الليلة محمد أصول محمد تونو نوبا إلى فعشين دكتور مريني أنا لا كاي وان كلا أنجو وانا منك يا عدو والله مبا ها هون با يوني جو مري ما ما ما ها هون با هجرة مرة قوم بطل أبي Everest or even Kenobi. It was a battle. serious wa wọ́n bọ̀ ń rẹ̀ nìkẹ́ yìí àbí sóòyọ́ nìní àbí anyipamọ́lọ́jà náà ẹ̀rù strategy kẹ́nẹ́ o ẹ̀wọ̀n administrators ìjẹ́yìn bá kí odókọ̀ ní miss universe pè ní mẹ́mẹ́ dára ní táàmù sánárẹ̀ yìí contingencies contingency sọ̀rọ̀ sunu kọ́ ní ìyàbọ̀ ìsọ̀nù wẹ̀ expect no anyi na sọ bọ́ escape memory am kẹ́mi anyi wọ̀ mẹ́ẹ̀ẹ́ yẹ strategies are based on the lay down logistics. Abu Kabir logistics, we don't know what he put in place. Or Abu Bakr abisa wɛrɛ kɛse esi yɛ tɛ ɛplan yɛ tɛ bɛn bɛ tɛtɛ ana yɛ yi wɔ kakura kɔ avam sɔ dɔ hɔ no ɛyɛ wo efe de donto musallam sallam demara abe na abe tɛnɛ tɛtɛ asuma wana wɔdze abubakar dɔnere asere sɔsɔre yi na oruba dɔnere bare ma dɔbɛn kiyɔni asesɔre na ayɛ wɔyɛ no fɛ ha. ama abe ẹ e, e, ipa hɔ nini odide odide baka na a a sokoso paa gua gua gua wo de na ne kɛnɛ ama kaa mi mi deere ɛnni mɛ bɛ ne yɛ bibiri ho ntọmọ yi bɛ ọ̀nà reality yìí nìyí ẹ̀yìn ní gáàdà máa bá kàṣẹ́ mú èyí ordinarily ẹ̀yà e by force lẹ́nu sẹ́kìnà ka ní sùúrù ka ọ̀bá kàṣẹ́ mú èyí láti ọ̀tọ́ mọ̀ ní ìdí ọ̀tọ́ mọ̀ ní ọ̀tọ́ sí mẹ́ta ẹ̀ tọ̀tọ̀ ẹ̀ láti ọmọ ọ̀rọ̀ náà ni nìyí masalati ya ni nìyí wàláhù máa kàlàkàn ìlàhù wà lábára bàṣàrà yíra ká muhammadin bẹ̀rẹ̀ wàrà ọmọ rí ọtún ní mọ́ntọ́ ọmọ rí yìí ìrìnyọ́ bẹ̀ẹ́ náà mọ́mùrí tọ́ ilẹ̀ yìí lóṣọ́ ilẹ̀ yìí ìjọ tó mọ́rí àtẹ́hẹ̀ lọ́nà ìdọ́mà ń tẹ́hẹ̀ rẹ̀ lọ́sọ́wọ́ ìbà nílẹ̀tẹ̀s lọ́sù dèvì lọ́gbàkúra lọ́kì ṣáàtì lòójú òdídí yẹyẹ sánẹ̀ láàrin ulama osira nikaye ìjọ ní abẹ́ nàmájẹ ìjọ ní ẹ̀yẹ̀ bá náà wúwe yìí ẹ̀yìn ìjọ ní ìjọ òwe yìí they will that then live a hated they will that then live a hated don to mori bare ma jen ijona abuja la na ba ti ba era me nwen ona susu ni commander in chief don to mori bare ma do jen do kezi hiwe so abel ni

ijoku ehi, eyi ọjịnaba ọjịnaba denweghị enweghị dị ọhụtakwụrụ ahụ ene ali eweli aka ahụ emeka ahụ muhammad eweli enes sɛ halife ka ɛba pawa ɔkɔ n'ɔyɛ n'ɔyɛ wa ɛba wa. na maka akwa izo ala amama ama na slatron to nwere iwe ala ala aliyu asala ijebu jere na-ehe baka aka muhammadu zere zere ala zere zere nlere dominile gbagbapu rabiuallah ala don't eat tishani gbaghu wasa ke nabalị na asina pint of a bark

ɔmɛbɛ dáhà ní sɛ nika ha anyi sɛ nava tetɛ dɛ nika hɛn ɔn anyi sɛ nava tetɛ ìdí ɛkọ ayé mímí mi bẹrẹ tó ń tó mori yìí náà adé náà yẹ abẹ́kẹ̀ ɔmọ yìí ó yìí wù mí èyí sáà tó ń tó mori yìí àná ɛnyi sɔ si tɛ yɛ mí yá abẹ́kẹ̀ ɔmọ ni bẹ́ẹ̀ ni kì í sè tómi àti dirham awo hamsomi àti dirham five hundred. Five hundred thousand dirham six hundred dirham eh hundred dirham or six hundred dirham pieces of silver yẹn abana ọ̀rọ̀ kùn lọ́sàn-án asmaa kọ́wọ́n na wọ́ọ́ká yìí dá owó bá yín dọ̀n mẹ́tẹ́n dányé dá ní kúrẹ́ tẹ́ yìí dọ́ni sí ìrètẹ́ yẹn ní àníyí dọ́ni sí ọ́sẹ̀ dọ́ni sí kúrẹ́ dọ́ni sí wọ́n gẹ́ndà dọ́ni sí wọ́n tọ́ra nkóré ẹ̀kẹ́ ẹ̀kẹ́ ọ̀nà yìí náà wọ́n tẹ́tẹ́ yẹn ni ọkà dẹ́yìn sọ́nà wọ́n tẹ́yìn abana ɔsɛ iman abubakar ɔno sɔnna ɔyɛ wa ɔka ɔkɔ náà nàbɔ ɔmɔ yìí wa tɔtɔtɔ ɔmɔ yìí nìyí. ɔsɔ mo ní àwọn abubakar ɛyà ẹ̀ máa abubakar ɔyɛ ɔbìdí ìjẹ̀yìn ɔfìrẹ̀ ma ɔmí ìwọ́rì ɔmí ìwọ́ ha.

رضي الله عنه لا إله إلا الله أنا سوى نصر لو فكرت آية كاي وانتم رجاء يبون بدم وضع دون غارت أبن صحيح ما يزو دون do gareten abu osunu tuizo do diseko diseko diseko e dọ́ṣà ìbìlẹ̀ àwọn ló sì kú òṣèlú wọn lókò ń tòmúrí ohun èyí ìwà ọgbọ́nà lọ́tún tòmúrí kò ń tòmúrí ohun èyí ìwà ọgbọ́nà ló ń tòmúrí ọmọ ní sùtù àbí dẹ̀lẹ̀ yíyà yí ní sù ẹni ra hàn ìràwọ́ fún ọ̀nyẹ́rọ̀ náà ọmọ ọ̀bùbà nílẹ̀ آه يا ليت لي ليلة من ليالي أبي بكر الصديق ويوم من أيامه آه أوكي يا إيري ميرا إيري ميرا إيرا هو كو نيارو نو أيا هو فاني نه أنا ما تمري نص صلى الله عليه وسلم إذا أنا ماما كافرين إني أبو جهل ديري متسام inetene mabika ọrọtọba ama abu siwa da ọwụwa ọrụ dị da yara ọwụwa di ya ransom na anyị kepe na epe ha enere epe ha nere nere were ma ife na pe ha mbụka ọwụwa nere ewu pe ha nọrọ na ọwụwa oye di ya na-epe ọzọ na e ya nyara bi mi atụ na-akụ n'akọ 100 camels ọ mazụrụ ka eskene kana ke 400 camels ene tinyo tete kana iba abawa be hawa suraqa ana wazi malik of anadi islam dokwete ọmọ wọta ma akari ọkaye anyị lụmere wa ọ nọrọ n'ubi kene na-esi ka ozo na-eze deki sawahil anyị ide nyize deki otu utenyo na sụwazi anyị ozi ene nyize deki zọ ebuzo nọ na bọ ya ebuzo bọ ọsụwazi ijo netua deki utu utenyo otu utenyo nọ ọsụwazi danyere nere ijo ne ma nwụ dị modlage bani bani modlage ịzọ ịrọsọ ni sụrụ akọ nọ n'ụkwụ na n'ebe dáàkà ni ká àìkọ́nà mọ́ rọ́dà asọ́mọ̀kì muhammad ọ̀rọ̀ ọ̀rọ̀ ọ̀tọ́ ni wọ́n sá. sọ̀rọ̀ kàkà lọ́nkẹ́ ẹ̀wọ̀ núrì na pẹ̀lẹ̀ hù sọ náà yóò bó ṣe kú lọ́yì lọ́nà ìhìrẹ̀ ẹ̀yẹ̀nyà lọ́nà kẹ́yà rẹ̀ kàtà náà. àgọ́ na àìhùn náà dọ̀nà náà kọrọ náà. ọtí dọ́nà kọ ẹsẹ̀ ní jésù wù jọ́sọ̀ tó kẹ́nẹ́ dọ́nà jẹ́ dọ́nà yà tó tẹ̀ àwọn tí náà kan náà sọ̀rọ̀ tó ẹ̀ dọ́nà àná kan ìjésù wù dọ́nà jẹ́ ké sí dọ́nà wà kọ ẹsẹ̀ dọ́nà jẹ́ lílé mẹ́rin yìí dọ́nà súnmọ́ nǹkan nù. dáàtọ̀ pé ntọ́ mọ̀ yìí náà lọ́tọ̀ ntọ́ mọ̀ yìí. dọ́wọ́ súnmọ́ nǹkan báwo ẹ̀rọ ni yẹtẹ̀ ẹ̀rọ ọ̀nyà ń kárẹ̀ àlùjẹ̀ náà kárẹ̀ yẹ̀ o aljanno dibi ene e e ni re nwaen salatu nto mori ni era aljanno ara era saten do mori so kataiwa e o se na ohun sho awe heze de mejo mi tehe mi tehe sho de be ina kan mi tehe o aljanno ne kan wa be aljanno o ne kan wa be emre wa funa kamera ị na kan minista iri ono ama ama ama ana ila na mezo ene ehi te iwo o ka na ba ho ijo aba aka like uh, uh, uh, no no no man iko ka man nyere yo aba ni fa aljanna náà ìsànà tẹ ìsànà rà tó na yẹn ẹnna ẹ hẹ yíyẹ bẹẹ dọwọ kẹyọ hẹfẹ nìní dẹni rà ká ìjísọnà ọwọ húrí yẹ o iná dìrẹ mi rẹ ló ká ọwọ náà má nìkọ abamọfọmọ. anyanwó yẹ dúró mi mi tì ní ni

lóyún sumantan dáná umantan ọ̀tọ̀ oh, wọ pẹ́ẹ́nà abọ́nu umantan mẹ́hẹ́dọ̀ inú pẹ́ẹ́nà inú pọ̀npọ̀ nyára ọmọ ọ̀bọ̀ títọ̀ ọ̀dọ́rùn yóò hẹ́dọ̀ dọ̀rẹ́ bèbà ni yẹtẹ́ ẹ̀bẹ̀ mọ́ náà bá dẹ̀bà rẹ̀ kàkà wà lù kọ́m kata tọ̀ ohun tí ọmọdé ọ̀nà ọkà ni ìjà àgùrọ̀ wá ọlọmọ tààrà ni ọ̀rìnsí rẹ̀ ka ìrẹ̀ wọ́ pọ̀ ọhẹ ọha ọha anásì kọ̀ẹ́kọ́ rírẹ̀ wọ́n pọ̀ distance ọha ìjọ ọ̀bọ̀ ọgọ̀rọ̀ wa bẹ́ẹ̀ kà púpọ̀ kára nkẹ́ náà àdé igé àká ní ìrẹ̀mọ̀ ń tó múrí ka ní ìrẹ̀mọ̀ lẹ́gbọ̀ kára pààyọ ń tó múrí sọ̀rọ̀ sọ̀rọ̀ nǹka ọ̀fẹ́ gúrẹ̀ náà èbí ìtìrẹ̀ ní ẹ̀ lọ́n tó múrí sọ̀rọ̀ sọ̀rọ̀ láti mú tùrẹ̀ allahumma kfinahu bima shi e wo mori se ze we se da to kure ro du man tana nwete du man tana nwete ine tene aka ete so na aka o te kokoro ko an kere kan an nwete don nwete na woni re kan don mu don mu du man tana nwete na woni re kan Dr. Muhammad الأمان معنتين كان اسمه قهوة kọ́nà ọ̀yẹ́ ka yìí owó ìrìnrìn ọ̀nà ṣe kányọ̀nà ẹ̀wà màdúà náà ìrìnrìn ọ̀nà ṣe tóní ẹ̀wà rẹ̀ màdúà báwo mú rí ọ̀gbọ́n wọ́ kẹ́ ẹ̀yìn sọ̀nà púpọ̀ àná. lọ́sọ̀ wọ́n ti fẹ́ dọ́kọ̀rọ̀

ọsụ awara ma anyị emekwa na ebe n'ebe na na-etọpe n'ebe ọsụ awara ma dọkọ ntụ omori ọchịrị sayọn tọsọ nọ na nka yi ọ na ebe asọ na ebure m dọntụ omori ki a mere novice for hire e ẹnna ìrìnàbọ kari ozide bukari dọkọ chere ya dẹkọ nọ chere ya dẹm ọ na yẹ ne ɛtoko ɛtoko so paa ɛna yɛ kyerɛ ɔno akyerɛ tɔn dɔsɔ dɔma dɛm ɛyɛ dɛ ana dɛ agyɛrɛ dɛ mpapa ho ɔyɛ ɛyɛ sɛ tetɛ yɛ ɔno paa wahala kɛnɛ wa nam wɔyɛ ɔdɛ nam ɔno na ɔrɛ gɛrɛ de kisɛ ɔrɛ kae wɔ ɔmo ɛyɛ dɛ ɔbɔ so ntontomori kae dɔsɔ mo kɔrɔ mɛ ɔbɛ na di islam na ɔbɛ dɛ mɛrɛ ɔmo láti ohun tó mọ̀rí ní masínú agókèlè líkà iláyà túlẹ̀ kalam masínú hó ní ìjẹ́ ní tọ́pọ̀ tó mọ̀rí nínú tẹ́ ha àbísá ah, náà ìsá ọmọmẹ ọmọmẹ àgbọ́nà wọn ní jàm agbé asimi túrẹ̀ ìgbọ́dọ̀ láti ohun tó mọ̀rí wọ́n bá kàn ní iṣẹ́ tó mọ̀rí mi hijira máa dukkan ní iṣẹ́ tẹ̀rẹ̀ ọba ibà yẹ kẹ bá tùlọ́ọ̀bì physically and spiritually. Ìrẹ̀kọ́ọ̀lẹ̀ ni anáfò eigede òrìléwèrè. Anásí ókàtẹ́ eigede kò, dáadásí ókàtẹ́ wèrè kọ́. Dáyé tọ́ náà Orí Ọmọ mẹ́

káfìrí kùrẹ́ṣì ni ìjẹ́ni náà ni tó di rí lífì túkà kẹ́nà záwùzù ẹnà jùwẹ̀wà ẹnà kú tẹ́kẹ̀tẹ́kẹ̀ yíwúwà àtàbọ̀ àwọn yàtùlúkà àdìkẹ́nà ẹwọ́ ẹnà wúnetà ayúkùrì dúkà àdìkẹ́nà dọ̀húrẹ́kùrà wọ̀yẹ̀mkúrò náà wọ̀yẹ̀mkúrò to dibi ona dono mori e do to dibi hiwa won ono mori dono e do to dibi hiwa won ine ino do to dibi yo wo bika obra mo no mori ora me kasure me do mori re ba do no we

وقل ربي أدخلني مدخل صدق وأخرجني مخرج صدق واجعل لي من لدنك سلطانا نصيرا وقل ربي أدخلني مدخل صدق أمريكي وأنت أمري كايو أمريكي أدخلني مدخل صدق نما كوغو سيمين وهيرا إذا إذا وأخرجني مخرج صدق دو أغسل من تهي وهيرا إذا إذا إذا ما إذا سيمين تهي إذا إذ إذ ما أنا هذه زينة وجعل من لدنك سلطانا نصيرا يقول دوا مين سلطانا إذن لي رنيو تمن كذن لي أمري أمري أكايزا نهجة لما ينك سلطان إذا authority أمري أمري أكايزا سلطانا authority أكفا نصيرا أنا ذا غمبو يوني تورن نمي إننا أكوها نمام ìjọ tó mú rí rere káyẹ ẹgbẹ́ mú rí sírí mẹ́rin sọ́nà náà sí gẹ́wà rẹ̀ bọ̀ ìrẹ̀ yọ ọdún ọ̀nà mú rí wá sí ọ iná àbí gẹ̀ẹ́sà wà kàn àbẹ̀rẹ̀ kọ́lákò ló mú rí sàkẹ́ bẹ̀ẹ̀ bá rẹ̀ ẹ̀wọ̀n lọ́wọ́ fẹ́ sùkúrù ìwé ẹ̀tẹ́ ni ọkọ̀ ń tẹ́ra àwọn afọ́ àrẹ sọ ewé díktẹ̀tì yọ ẹ̀wọ̀n pà káyọ kí sùn dɔkɛ alhamdulilahi lɛbi kalakani walam akusɛyi a abɔ eku wɔ omori omori a na to nam dɛ enyi sɔnere omori a na to nam dɛ enyi sɔnere allahumma ayinni ala hawli ala hawli duniya wa bawa ɛkadaha omori na wa gɔnbɔ tura sɔ ɛnwɛnwɛ ɛhɛ ɛnkatɛ ɛhɛ ɔhɛ ɛnkatɔ ومصائب الليالي والأيام أتدي جنا ذهين راه أتنكوه اللهم صبني في سفري أمري يبني إنو سنما جاري واخلفني في أهلي دو شيء بني هميمي وبارك لي فيما رزقتني دو شايدا البركة تنسون وهمزنيني ولك فذللني أمري نبوة ظنيتي ينواه ذميته يموا وعلى صالح خلق فقومني أمرنا و سمي جاتر بيترم بيترون واسيمي ممامي مي وإليك ربي فحببني أمري نظر ممي مسو مسريا ممي إكيومسي وإلى الناس فلا تكلني أمري نظر سوكرم بو يغنمي ọmọdé náà wà sọ́kúrọ̀ ń bá ya nẹ́hẹ̀ nìní múlẹ̀ náà wà sọ́kúrọ̀ ń bá ya nẹ́hẹ̀ àmín àmín rọ́bàl mustapha fíìm èwọ mọ̀rí ògbọ̀ òhìn náà ọ̀rọ̀mákùnmí náà wà á ń tọ́ rọ́bì èwọ mọ̀rí ọ̀nà ọ̀rọ̀bọ̀ òhìn náà yà mí náà أعوذ بوجهك الكريم الذي أشرقت له أشرقت له السماوات والأرض ما بويسري في رئيس ومري أنا ضربني ene kaka ye samu retis bana zete samu retis bana zete inan wakashafat bi wakashafat bi dhulumat di eto hode do kana ko de inni etuhi rafu muri ono wasalaha alayhi amru al-awwalin wal-akhirin ire yani papa ni de kitose tuhi o muri ono etuhi rafu o muri ono ìrẹ̀ ẹni pàpà ní àfọ̀dẹ́dẹ́ mà ní inú náà iná náà rírì ó sì tẹ́lẹ̀ anìyàhílà aláyà gọ́dọ̀bù antahílà aláyà gọ́dọ̀bù náà bọ̀ ìwọ́n mọ́rí àṣọ ikọ̀ òkè tẹ́tùm wàtàzílà bí sọ́kàtùk àṣọ ayúdọ̀ orí tẹ́ tẹ́tùm lẹ́kẹ̀lẹ̀ ọkùnbà ìndì xayiru mastatatu ìwọ́n mọ́rí náà bọ̀ kó gọ́ ọ̀bọ̀ ìdámi ina boy zo ni ma ina masufuri kama ma ina dire ya awo bi ne wo muri o zo ma na zo ma ina dire mire ya awo muri ya na ba boy za imi la hawla wala quwwata illa billah enyo bo enyo zo ye ma ba kono ye enyo kato no banyi illa billah akayiro muri akayiro muri adúlẹ̀ náà ọmọ ẹ̀dọ́ kọ̀ọ̀tẹ́ ọ̀rọ̀ mẹ́kà lẹ́nu mẹ́tì ní ju èrí kọ́ńtẹ̀ntì tẹ́bi ọ̀nà wáyé ká adúlẹ̀ náà tọ́ ọ̀rọ̀ ẹ̀rẹ̀ àbáwọ̀ sílẹ̀tì ọ̀tọ́mọ̀rì ni akọ́ntọ́mọ̀rì ọmọ àná ọ̀dàdí tẹ́ dọ́gbàrẹ́ ma bẹ́ẹ̀kì ẹ̀rọ kàní bọ́gbàrẹ́ yìí kọ́ntọ́mọ̀rì àwọn ọmọ kàní dọ́gbàrẹ́ dọ́gbàrẹ́ kì má kàní.

lọ́mọdé èbèrè ìkàrà nǹkan ẹ̀ ilá àtànsọ̀rọ̀ fọkàdì násọ̀rọ̀ lọ ibi ọ̀hárajá wùlẹ̀dí iná kẹfẹ̀rún sani afnayin ibi ọmọ filga ibi akọni sọhibi látàzán iná láàmánà fa'anzalallahu sakinatahu alayhi wa ayyadahu bi junudin lam وجعل كلمة الذين كفروا السفلى وكلمة الله هي العليا والله عزيز حكيم إلا تنصروه فقد نصره الله وكما قال النوم يا بابا يا كيف الإسلام هو واجب أمور الله كان هو وكوا فوضني أمري فوضا إذا خرجه الذين كفروا إن جاني كافرين إن دعجنا هنا نقرها إن في مكة ثاني اثنين بيك نيفا إفا ضاذن بس الله تشنتو مريم أنا ما في أكثر سنين هذيك يا هذيك يا بمجرد يعني بمفهوم هذه الآية هذيك يا كان تاريخنا إن سيرنا iri ayọ nọ na ka abubakar rụrụ ntụ omuri kene ya and everyone kene abubakar ya anazu anazu wezi ama enabi enabi actors enabi target ثاني اثنين إذ يقول لصاحب إذ هما في الغار إن جنة نيفا يونسي إنو تهانا إنو ibi تهانا إذ يقول لصاحبه لا تهزن inna allaha maana ini jama otan abubakar kayo la tahzan inna allaha maana ko helmo no bakari ono ya abubakar kafi na dinu ta hayo e to pa ni ba ngoro de je nu ta hande tidikaye nka anya va ine wenne ana ana kani subete do kani si peta wan dire ara nyi ka anya e e man na kanye ni ibu do aye me me kuku en en ro me gura don to muri ona e no e, so ro e. don to bi abubakar da Dr. Kaye, ever, ever governor, Onosu, I'm one of the commoners. In a common man, on there. Onosu, when I am Kavina, the Kikenesu. I'm not a warning here one my own two movies. And when she been after her, after of broken and did you have honor? What a Joseph Yavana? What a izo ọ̀nà tó múrí ẹ̀ka ẹ̀ka látàzan ìnàláha ma'ana asúdù ayé ìnàláha ma'ana kò múrí yàpì ìrẹ̀wáyà mọ́ ni mẹ́fẹ́ ulama òsèrè n'ẹ̀ka yẹ don tó múrí kàátọ́yọ̀n kẹ́yẹ ẹ̀ẹ́dẹ́kẹ́ ẹ̀ ń dùn mú tẹ́ni ẹ̀ẹ́dẹ́ nà ń dẹ́ni jòdó ànàtọ́ yẹ ìdí àbákàlì kẹni iṣẹ́ ọ̀pọ̀kọ́sà lónìí tuka òṣọ́rọ̀ àtó jòdọ̀sá inú tẹ́ha ìwọ̀n òṣọ́ tó jòdọ̀sá inú tẹ́ha náà ẹni nàmìnàmì èèrè àrùn ṣe ṣe yìí bá tẹ́lọ̀ òmùrí ọ̀rẹ́ ẹ̀pà ẹ ọ̀nà ṣùzọ̀ òtẹ́ha ni ẹni àrùn sọ̀rọ̀ olùbọ̀ sí na kàmà بسند صحيح ولا بسند فاسد أو ولا بسند ضعيف ẹ̀dá àdáwẹ̀ rírí orúkọ náà láàfíà ẹ̀dá àdáwẹ̀ rírí orúkọ náà rẹ́kọ̀mẹ̀ àmọ́ sọ́nà bí ọ̀dìká yẹ òwe inú kóró náà mórí hìí mẹ́ kò múrí ọ̀pọ̀ ọ̀nà ilé ìrírí yẹn dáàsì yẹn yìí lọ ẹ̀yẹ pa náà yẹn pa ẹ̀ lọ ìnàmà amóhùn náà إنما أمرنا لشيء إذا أردناه أن نقول له كن فيكون أمري كريان جنوس كنما أبصر من يوم كيا بكاء ذي مش هذا هذا أفا سلطان تومري يا إنشاء لري أنا دوا فيا إنهما في الغار إذ يقول لصاحبه لا تعزن إن الله معنا injama kaya abubakar kai asudu ay ko muri yapen fa anzalallahu sakinatahu alayhi umri kan wara ni doni choyete wa ayyadahu bi junudin lam tarawha don umri bo wori don doka izira kone akawere wanni وجعل كلمة الذين كفروا السفلى وكلمة الله هي العليا والله عزيز حكيم idan doke ne nere malaikun ne hinan yego kaka eh okonore hamama dhannu alhamama wa dhannu alankabut ala eh khayr albariyat lam tanzij wa lam tahumi so mori akawo idha junud lam taraha malaikun ne yon eh amkoro malaikun ne hinu kora amen tọ́ntì jẹ́jẹ́ ọ́bìdìrí yóò tó mọ́rí mọ́láìkú náà èyí inú kọ́ra mẹ́mẹ́ kàsáàdù mú tó tó mọ́rí pọ́lọ́dọ́ tó mọ́rí ọ̀nà fẹ́rẹ̀ wàjálẹ̀ kẹ́lmẹ́tẹ̀ alàdínà kẹfẹ́rù sófùlà ọmọrí kàyé dọ́ni nana mọ́ káwọ́ dé ọba olùyà àná kọ́nà ọchịrị ẹwọ n'ọmụ mmekọ bụ ọnyụ n'eba anyị n'ihe nọ n'abụ ọnyụ n'eba anyị n'etebiri anyị nọ n'ala ọmọrị su ọrụ kata ya ọchịrị ẹwọ n'etebiri nọ n'ala duwa sui ɔnro kata yɛ nana akeza yɛ ne ti bira ɔnɔ ne ti bira ɔnɔ do avɔ mɛyi na ine ti kooga o wɛyi no kɔli ne mori yi mɛka wɔn mɛyi ne ti nigeria wɔn mori na ba avɔ mɛ wa kalimatu jaala wa jaala kalimatu ladina kabaru sufla wɔn mori na wɔ kogo ɔtí rɛ ika abiriji. ori kabiri na wa ka nwete do adete omuri na wa ka una wa nwete do adete na nkume nei ono amin amin wallahu azizun hakim omuri akono katone mimi doni boni onuyi tinu katono hakim ono omuri oye on memere ano omuri oye on memere ano Unfortunately, and unfortunately measure the accurate and sorrow. I think uh, uh, uh, now some minimum heart fear iron minimum or medium can I minimum be one million sixty one thousand or to change in any chair sixty two sixty two thousand Africa 62,000 approximately. 1 million 62,000. Minimum. Oh yẹn lọ́wọ́ náà. Múlí ọ̀bá yà báyìí. man 1 million 110,000. Africa 111,000 kó? 111,000 approximately. 110,000 how to change the yẹn náà. I'm approximately the eleven thousand. 1 million 111,000. And when it's to win, do the BTA $750. And when it's to bank, do the BTA $1,000. And when it's to Benaka Kana, Owe on Benaka Nani, Obanye ma Benny Enyo. Obanye ma Ayanenyo, they keep BTA $1,500 on a dollar. ọdọkẹrẹ yẹ go ten million ọdún omori kan náà náà nínú omori àná bá sọmọ ẹyìn sí yìí ni omori àná bá sọmọ ẹyìn si yìí ni omori àná bá sọmọ yìí ni one thousand one thousand naira ẹnna ẹkọkọ yẹ sáré ní ẹhìn one thousand máa slapshon tó mọ̀rí ní 1000 ọ̀sán náà a ní 80 sọmọ́ ìní 80 sọmọ́ ní ẹ̀yà náà ọ̀nà yà kásùmà kíra ire ìhúrùwà ọ̀rùmọ̀ ọ̀kọ́kọ́ àmì ire ẹ̀tẹ̀ tọ́nà ìhì ọmọ ire náà ìbù 40 years oh ìbù 40 years 1000 naira mata mai inu ba da mu ata o na go ana mi budget to Kwara state that's one million naira mi budget both of go hand ana ka ke budget of of one state the one million in the Dan Kwara state both of go hand 1 million a whole state budget and for the year in around 1 million because we go go no come back you la ilaha illallah ẹ̀họ́ náà kò máa ń bá iná náà ni wọ́n na islam àwọn tana bu wọn tó mọ̀rí ọ̀dọ̀ náà ọ̀yí prophesize ọmọ prophesize ọmọ náà àmọ́sí wí dọ́lẹ̀ kọ́ ọmọ kọ́rọ̀ ọmọ ọrẹ nípa òdìbí o ó tó mọ̀rí kanáà wà náà wọn èdìbí o múrí ọ̀fà yáyì múrí ọ̀fà yáyì àmì àmì yá kákà ìbányẹrẹ yọ ɛkɛ ha fɛ na agye agomalasi Juma taae agasa ɛwona na adere yi dɛkɛ wado kwɛtɛ ne boro ya dpc ɔno imeme ma kaka ya are rota daa nya na bɔ ɔne yɛ ɛmɛmɛ ɔne yɛ sika ya ma ama ya ara yɛ tanka mɛ yɛ adaka bɛ de fixa ma ama ara akɔwa ŋun sukuu. tọ́ omúlé ọ̀bà ẹ̀bá ìgbésẹ̀rẹ̀ dọ̀ ọ̀ṣọ́ ìṣẹ̀ṣọ́ ọ̀rọ̀ tam ni yẹ́ ayẹ́ kẹta ọ̀katẹ́ mu wọ́n kọ́ ẹ̀kẹ́ ní ẹ̀fẹ́ mẹ́mẹ́ ẹ̀wọ́ ẹ̀kọ́ àṣekọ̀ wọ́n tọ́ ẹ̀ ìmẹ̀wá ayọ́ yẹ́ abẹ́dọ̀ ìmọ̀ òmòrì yìí omúlé ọ̀nà wọ́n ọ̀kyẹ́ yẹn bá nìyẹn tẹ́ yìí omúlé ọ̀nà wọ́n ọ̀kyẹ́ yẹn bá nìyẹn tẹ́ yìí amin amin amin. bí ẹ̀rọ náà bẹ̀kẹ̀ ẹ̀dọ́wà bí ìdá ọ̀nìyàn bí ẹ̀rọ náà ṣẹ̀kẹ̀ ẹ̀mọ tẹ ẹ̀dọ́wà tọ̀wọ̀n ayé iṣẹ́ ọ̀nìyàn bí tẹ̀sí rẹ̀ ọ̀nà iná bá a sọ tọ́tọ́ ẹ̀ náà ọba wa ahùn kú ẹ̀rọ ọ̀tá ni تتلى عليهم آياتنا قالوا قد سمينا لو نشاء لقلنا مثل هذا إن هذا إلا أساطير الأولين أولي أكاوا كايا نيوا إجندكوا لنني أوكي كما شوكا سنكم ريكا إلا تنصروه فقد نصره الله أمري ya ka ya gwa heka n'ụgwọ agwọ ụgwọ enyi mo ni islam asị ịbabẹ tefa eyokwu omori ọbabẹ jozi biro amen islam bụ na ọnọbanya ya ụbọ bụ nwaanyị re ka abeghi ihe nwana abeghi dị n'ihe nwa islam epezighị ọnọbana ya de mere ka nya na kwete ekonomi ehe ka na omuri me kome na beni ni be ayi be ami godogodo ka iso na fara na ba e pa zi islam ba non e pa zi islam ba non awu ba ka ire e me me ya omuri me me ka de onu to omuri me me ka de ba kele awra ni nya nya nya wala ni nya nya nya muri oba ya ba ni e ni وإذا تتلى عليهم آياتنا قالوا قد سمينا قالوا قد سمينا لو نشاء لقلنا مثل هذا إن هذا إلا أساطير الأولين أمريكا كايا نيوا أزننا جندكوا زننا آية من وشيته إن رأيي الناظر أما بوزي الحارث إني كاد يدري أن راه دوبو نبي هاو ينتو مورين دوبو لنكا كا أوهوريهين أنا أوهوريهي زي جابين أنا تفارس أتيران أنا نان أنا تهيرا ọwa ne bọbọ nnere ane bọbọ kọkọ atọ ne bọbọ ọwa ẹni mẹmẹ ma hẹkẹ nnere ọwa rẹ dɔwɛrɛ huhu nugo oyi nɔyɛ ɛpɛpɛri sɛnɛ na ɛtɔpɛ e nani rostu mi nɛnɛ oriri ma ni jòlá nɔnɔ na anyi tɔpa ne kɔkɔ nɔyɛ ɔnɔ kaa ni ka ye law na shaa'u la kulna mithla hadha qad sami'na law na shaa'u la kulna mithla hadha omori kaa kaa ya wa. قالوا قد سمينا ده كان راهو لو نشاء لقلنا مثل هذا هذا ما يريد من غيرنا بين هذا وكان أنك بعد أنا راهو ما أقول إيه ìjọ òun kò tó mórí àkàkùránì àbẹ̀mẹ́mẹ́ sọ̀sẹ̀ àkàkùránì lọ́sọ̀ nìdí ní irima ẹ̀ka náà bọ̀bọ̀ púpọ̀ ọ̀rọ̀ rẹ̀ ní ìmọ̀ ẹni tí ọ̀kẹ́ nìmi òrí ẹ̀kẹ́ nìmi ọ̀nà ọ̀hún ọ̀hún òwúrẹ̀ yìí ọ̀rẹ́ tọ́pa ọ̀nà ọ̀hún òwúrẹ̀ yìí ọmọ àkàyẹ́dọ̀ náà ní bọ́rọ̀ àǹkà lọ́nà ṣe ọ̀là kúnná mípìlà hàrá oge na iye mẹ́rẹ́fún máa nìkà láti ohun tó mú rí nìyẹn ìjẹ́ yín bá ọkọ̀ làgọ́dọ̀ àpẹta àìwá lọ́kà wọ́n òhun tọ́ka bí muhammad bí sí muhammad àkà wọ́n òhun náà ó yẹ kí lọ́kẹ́ náà amadu rabi amadu harim alharim ọ̀ mẹ́ pọ́ọ̀rọ̀ don't know he musician on your nana a female musician on your neck ọjà hàn yẹn ọ̀nyẹ́ náà ọjà hàn máa bọ̀rẹ̀ yìí dọ́kẹ́ don't wọ́n ẹ̀sẹ̀ àṣẹ mẹ́ni dọ́ ṣọ́wọ́ jẹ kọ́ ọjà hẹ́ don't ọ̀nyẹ́ zẹ́ẹ̀zẹ́ ni dọ́ kwara hó abáni ìdíjọ́sí ọ̀yẹ́sì kwara ọ̀yẹ́sì vóze èyí kó o don't ọmọ rẹ̀ yìí amane kɔnɔ yɛ mɛ ko kaka ye imire ya n'o muri ete ete mi imire ya na dɔrɔn na o muri ta yɛ ete ka o mina na zama yɛ siri lahawa hadithi liyudilla an sabili la bi ghayri ilm ɔhɛ na bana ne kaka da ɔhɛ lahawa hadithi ɛnya e ahɛ ire ya ahɛ de kɔnɔ music music kɔntɔ omori omori kɔndɛn ne zana arigede dɔgba liyudilla an sabili la bi ghayri ilm o bɛ o si gbɛza. kúròzò ọmọ yìí ọmọ rẹ̀ ní kínire alhari iná inire ẹ̀ náà ẹ̀kyẹ́ tẹ́m lọ́wọ́ ṣẹ́ ọ̀làkúnná ní flahara in hada illa asatiru awwali ẹ̀ka sọ́ńtò mórí àká àbí àbí tọ́pá mi yẹ ẹyẹ nìní asatiru awwali ìtọ́pá mi yẹ ẹyẹ ọmọ ẹ̀ka ọmọ mẹni inú rẹ kó bàbẹrẹ ọ̀ntọ́ mọ̀sálàsálàm anyi ni kéèjì dìrí ẹ̀fọ́ náà anadir dé kọ́ni wọ́tọ̀ wọ́n ọwọ́ náà ẹ̀fọ́ ọ̀ntọ́ múri ọ̀nà wọ́tọ̀ wọ́n náà ẹ̀fọ́ tọ́ ayim anabozi adik tọ́ ayim anabozi mọ́tẹ́ anabozi adik ọ̀yẹ́ náà ọ̀nà ọ̀ntọ́ múri ọ̀nà wọ́tọ̀ wọ́n anabira na babi alhari sɔnɔ nan den den ye asaadama zɔɔrihi alimikidaat ɔnɔ zɔɔrihi don tó mori kara kɔwɔ den mikidaat ka ewon tó mori ɔri ha na ɔbi nɔ ɔnɔ ɔfɔnɔ ni zɔɔrihi ɔbi don tó mori ka nika wɔ wɔ agbiri na wuli ɔnɔ kan ni pili yɛ omori. oke ntomuli ali hama hama ọ bụ ka alahu ma aginụlị mekedadha aginụlị mekedadha na nkwanye ewemuli nabwo mizeeyi mekedadha hu na ụba na akụ mizeeyi hu na ụba na akụ ndị ka ew etomuli so na esighi ga oma na ụba. Oya ike na-akarịba si. Iso ndị ndị ndị amaghịzọ ndị ka ebi. O mee n'olweghịza na ọnụ. ọ̀chẹ́ kẹ̀hìn fẹ́ bá ṣe bẹ́ẹ̀ wọn ni tó ọ̀nà ṣe kẹ̀hìn náà mẹ́rẹ̀ ẹ̀yẹ wọn. don tó mú rí kàláhùnmá agnil mẹ́kẹ̀dáadá me fadlik me yìí mẹ́kẹ̀dáadá wọn ló bá yẹ wọ́n mú rí. ìlọ náà mẹ́kẹ̀dáadá bá kàkà gẹ̀dẹ̀ ìṣó ní ìsìkè wa kàyọ́ mú ẹ̀wọ̀n tó mú rí rẹ̀ kàyọ́ náà ni dọ́wọ́. ìnira kó bá bàárẹ̀ yà wọ́n mi lọ́sọ̀ tó إلا أساطير الأولين إنما نكا الحرب بن النادر أما هو أما ونبا فما كاري أنا أما نين أنا بنا هماكا أنيني أنا بنا هماكا كي لو قد سنينا ونرى وفكا لو نشاء لكنا مثل هذا أوجن يجري من ويانوا كنا لبكا أنا يكنا بكا إن هذا إلا أساطير الأولين ذكا يتسين كوريا بندراني يا يمني

وأنت فيهم وما كان الله معذبهم وهم يستغفرون صدق الله العظيم اللهم أرنا الحق حقا أنيرا أتنور أنيرا ما شاء الله يقوم اليوم أمريكا نوكوغو أن من هذه الإسلام edi islam ní òtẹ̀tẹ̀ dọ́ ṣọ́rọ̀ wẹ̀rún múrí ọmọ ẹni tẹ́wà iná amin ana wọn ọrọ akanibọ ọbẹ ẹ ọwọ ebira eh? lọtí láti ọ̀ntọ́ mọ̀rí nìyí ama sọrọ kọ ọ bọ ọrọ kẹsìrì kẹnẹ ama sọrọ kí wọ́n ní ayé mẹ́wàá ayé yẹ wọ́ wọ́n ayé wù tiẹ̀ tíya yẹ. what is your name? Kọ́láwọlé. Eh? Are you a Yoruba man? Yes, I'm a Yoruba. Àdọ́kànnì bọ̀ nù.

kẹsọ di olóyìnbó nítorí káwọn èèyàn mi kún gbọ́ wa kún gbogbo ayé let, let, let's switch over to english language for others to understand us more let's switch over to english language because of uh, all the others that are hearing us now what really impressed you in islam that makes you to say you want to embrace it So when for a long while now, and even apart from my friends, I used to do Muslim. And for reason, people survive, and uh, people try to cover people. But my mind is not concentrated. So why now, I always struggle. Uh, MashaAllah. Okay, you follow me in, in reciting these words. Ashhadu an la ilaha illallah وهده لا شريك له وأشهد أن محمدا عبد الله ورسوله أدد oh, is correct ما شاء الله ورسول الله وأن وأن isa ibina mariama abdullahi wa rasuluhu what you have just said is that you bear witness that uh, there is no other god worthy of being worshipped except allah he is alone he has no partner and you also bear witness that our holy prophet muhammad is a servant of allah as well as his messenger in the same way Uh, the, prophet Isa, who, that whom the Christians used to, you people before before now used to refer to him as Jesus. He is also a servant of Allah as well as a messenger of Allah in the same way, in the same category with our holy prophet Muhammad sallallahu alaihi wasallam. These statements that you have pronounced has initiated you into the fold of Islam. By implication, you are required to establish five daily prayers. As we are now in month of fasting, that is Ramadan, if you have not recited this statement before now, definitely you don't have today's fasting. But despite that, you are not allowed to eat again until sunset. Then after the expi- eh, after this month has expired, you are to pay back today alone. You still fast one day. Islam as a religion has conditions. It has limitations. Islam will not like you to take anything alcoholic or anything intoxicant. Islam would like you to uh, establish this five pillar prayer. This month of Ramadan you fast it. Then there is the, the, the other pillar of Islam is if Allah destined and you have the power, is for you to go on Hajj, then for you to pay zakat. If you are if you are rich, in absence of maybe I mean uh, wealth and what have you, then you can be using whatever Allah has endowed with endowed you with to do some little charity. Eh, it, is, it has a very serious spiritual eh, significance. May Allah, in His infinite mercy, makes this religion eh, easy for you. may Allah make it easy for you. And may Allah make it easy for all of us. May Allah make it easy for all of us. May Allah make it easy for all of us. It's not. It's only when you are when you have become accustomed to it or familiar with it, you think it is easy. It is not easy. This is a reality. Islam is not an easy religion. But if Allah have mercy, have, have mercy on you, if Allah has mercy on you and you are doing it, then you think it is easy. For some people to, I mean, to perform ablution five times in a day, it's not easy for them. Not to talk of to go and pray. They find it difficult. But we are, we are asking Allah, we are appealing to Allah subhanahu, we are praying to Him that may He, in His infinite mercy, make it very, very easy for you. And make it very easy for all of us. Amen. Amen. Amen. Well, before you leave, possibly, our religion teaches us that we will continue facing challenges of life. And Allah tells us that He will continue to test us, to put us into test. Eh? So it's possible after, after your embrace of Islam, you may be experiencing certain challenges. Know that it is part of trials that Allah is posing before you. Uh, but we ask Allah, we pray to Allah subhanahu wa ta'ala not to give you challenge that will overpower you. Uh, may you, may you. May you continue to be overpowering and conquering any challenge that comes your way. Amen. Amen. Amen. Amen. Uh, now what, which name do you want to be? Yes, This name, you know, this name is name, this name, this name, this name, Kolawale, I think, is a good name. Muslims used to revere it too. But you still need to have a Muslim name in addition to it. Which name do you like? Kolawale simply means in Yoruba, honor has come, isn't it? Has come home. Eh? Isn't it? Honor has come home. Exactly. So it's a good, it's a good uh, native name. So, but you still need an Islamic name in addition to it. Which one do you choose? Or do you want us to choose for you? Okay. <laughs> do you like Abdullah? If you don't like Abdullah, do you like, do you like Ahmad Kolawole? Good. That is fine. So your name now is Ahmad Kolawole. Allah make it your name. Okay, shall I attend me? Ari ọlọ́gá asánà bí Islam ọ̀nyẹ́ mẹ́, yíà nínú àná àmì. rere mary a máa sọ̀rọ̀ ká ẹkú bàbá òwe jẹ́ àmì nípò àkọ́ bàbá òwe jẹ́ àmì náà sẹ́nẹ́ kàkàkọ́ àdí islam náà se ẹwọ́ ẹ̀ka ní sẹ́ mọ̀lá dókàwà bí ní islam dókàwà ìsìkádà ẹ̀kọ́ náà in uh, a breastfeeding uh, are not as spoken in the language. Okay. Uh, we have been told that it is, it is the, the person who said he want to marry you, that is why you... Okay. So, may you follow me in this recitation. Say, Ashahadu. Ashahadu. Ashahadu. Allah. Allah. الله أكرم أستغفر الله أستغفر الله دورة كازين وعونني إذا لا أشهد أن لا إله إلا الله وحده وحده لا شريك لا شريك له له وأشهد وأشهد أن أن محمدا محمدا عبد الله عبد الله ورسوله ورسوله وأن وأن وأ وأ نا عيسى عيسى ابن ibina mariama mariama mariama ma ma. maria as in y-a-l ma m-a mariama abdullahi ورسوله What you have just said, you have just bear, bear witness that there is no other God worthy of being worshipped except Allah. He is alone, He has no partner. And you also bear witness that our Holy Prophet Muhammad is a servant of Allah and a messenger of His, and, and a messenger of Allah. In the same way, you bear witness that Jesus, that's the, the, the Prophet Isa that you used to refer to as Jesus, He is also a servant of Allah and a messenger of Allah. This witness you have bear has initiated you into the fold of Islam. Henceforth, you are required to be uh, uh, to establish and to be observing five daily prayers, and to also uh, continue with us fasting in this month of Ramadan. Today's fasting has missed you, but if Ramadan has come to an end. You are to pay back today, one day, in place of, day, of today, that you didn't fast. May Allah in His infinite mercy make it easy for you. Amen. And may Allah make, make you comfortable with this religion. Amen. may Allah protect you and may Allah make any challenges that will come on your way, may He, may, may he make you overcome it. Amen. Amen. Amen. What, what, which name do you want to be? I was for my life to become Maria. Maria. It's the same. Uh, Maria. May Allah make it your name. And may Allah bless it for you. Amen. Amen. اللهم ارنا الحق حقا ارن مدما كوينو يلا بدا الاسلام يا كلمه اني زي اني او زين وانا سوف كاوتكوني كذا

كما بدا يوضع سيني مودي ما بابا اللهم ارنا الحق حقا وارزقنا اتباعه وارنا الباطل باطلا وارزقنا اجتنابه اللهم من اراد بالاسلام والمسلمين سوءا فسلط عليه سنفة كجبار السماوات والارض يا من له كل العزه ويا من له كل الجبروت وقد مكر الذين من قبلهم فلله المكر جميعا يا رب يا من له جميع المكر اردد كيد من أراد أن يكيدنا عليه وهول المكر من أراد أن يمكر بنا عليه واصل خذلان من أراد أن يخذلنا عليه واجعل سوء من أراد بالسوء عائدنا عليه ولا يهيك المكر السجيو إلا بآله وكذلك أخذ ربك إذا أخذ القرى وهي ظالمة إن أخذها لم شديد اللهم ارحمنا فإنك بنا راهب ولا تؤذنا فأنت علينا قادر اللهم ارزقنا فيما جر به المقادير إنك على كل شيء قدير اللهم ارزقنا قبل الموت توبة وعند الموت شهادة وبعد الموت جنة وحريرا ونعيما وملكا كبيرا برحمتك يا ارحم الراحمين ربنا اتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار توفنا مسلمين مؤمنين بعد طول العمر في الصحة في صحة وعافية وقوة جسم وقدرة بدن وسلامة أعضاء وسعة رزق وزيادة علم وإيمان وذهاب مرض وسقم وإلة وداء ودان وذهاب وجع وورم وألم وألهقنا بالصالحين يا لما يريد اللهم اجعل آخر كلامنا بقول لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم صلى الله عليه وسلم صلى الله عليه وسلم